nam alhamdulillah salatu salamu ala rasulillah wa shirku okun sí asgara ti akbar bákaná kúfùrù okun sí asgara ti akbar bidiya náà pín sí bidiyatun sughra àti bidiyatun kubra ṣe so bídíà tí gbàtí ó pín sí bídíà tí ó jẹ́ mọ̀fásíkọ́ ó rẹ̀ pín sí tó jẹ́ mọ̀kàfíra ṣòtí bídíà tó sọ́yìn àdìpò kí tó sọ́yìn àdẹ̀lẹ́ṣẹ́ ṣùgbọ́n kò gbé èèyàn kúrò nínú Islam bídíà mọ̀kàfíra òní tó gbé èèyàn kúrò nínú Islam ọba sọ pé bídíà nìkan òun náà ni nǹkan tí èèyàn dálẹ̀ láti lè fi sin lọ́n ó fi ń wá ojú rẹ ọlọ́run ọba ìgbà mìíràn adá nǹkan lẹ́tọ́ fi sin lọ́n ṣùgbọ́n tó dálẹ̀ ẹni kúfùrù ni nítorí tó gbà pọ́lọ́run ọba òsí lókè tó gbà pọ́lọ́run ọba òsí lókè kí ló ń ṣe yẹn olóòfẹ́ sin lọ́n pẹ̀lú ẹni àfáà kan lókè ṣe pé ìparẹ̀ sí ló mú léwẹ̀ ó gbà pé kó ń sọ pọ́nà ọba fi kulli makan ó ń bẹ ní gbogbo ayé àbílẹ̀ ìsàfi ayé makan kò sí láyé kankan ó gbà pé kí ni ìyẹn ni àkídà tó lálàáfíà but in tó ń pè nínú islam ṣùgbọ́n tó ṣe kó pèrò tán nìsìn tó wá ṣe la ilaha illallah wahdahu la sharika lahu sánàbí sọ láta ní ká sọ bẹ́ẹ̀ ní tó ṣe yẹn bídíà ní ṣùgbọ́n bídíà yẹn ni kò sọ di kìfìrí ni bídíà ìfọ̀síkọ̀ tó ń pín tó ń sọ ipé kullu bid'a kufur kullu bid'a kufur so torí náà ẹni tó bá ti ṣe bídá ó ti di kèfèrí gbogbo bídá kufuru ilé sọ́wọ́n yawon sọ fún pé oníbídá òpin but in ta mọ̀ ní ẹ̀sìn ni pé kufuru pín náà àbí bídá òpin gẹ́gẹ́ bí tí wọ́n sọ kufuru dẹ̀ ṣe kí ni kufuru pín sí asgaru àti akubaru so definitely náà bídíà náà ṣe kí ni ó pín nìyẹn so bídíà sùgbọ́n náà máa bẹ àti bídíà kúrọ̀ ṣe so kún ṣe gbogbo bídíà ló sọ́yà di kìfìrí kún ṣe gbogbo bídíà ló sọ́yà di kìfìrí wallahu náà ó ṣe nam àkọ́kọ́ ni pé ìsọ pé èyàn kan kìfìrí ni tó lè ní ó lè sọ pé ní tó sọ yìí kúfùrù yìí bọ̀ ìyàn kúrò ní islamu ó lè gan láti ìyàn kúrò ní islamu ìyàn kúrò nínú súnnà náà lè olùmọ́m ahmad rahimahullahu ta'ala gari al-khallal ṣe sọ ó rajul bìnà súnnà ti ṣẹ̀lẹ̀ kí a sọ pé yàn kan kò ṣe ní súnnà mọ́ nǹkan tó lé ní ó gbọ́rọ̀ farabalẹ̀ wo tó fẹ́ ṣe àti tó fẹ́ sọ kò ṣe kó tó rí pé wà jọ ní personal issues ló pọ̀ láàrin àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe fàláwúlò nísìnyí

so ẹni tó ṣe wípé ó ń ṣe bíbí àtàkìlọ̀ fún ta pàkíyèsí tí ó bá gbà ó súnmọ́ kó ṣe wípé nǹkan yóò tí yé ni ó súnmọ́ kó ṣe pé kí ni nǹkan yẹn ò yé ni a ṣàlàyé fún náà ni àbíká tó pẹ́ níta rí pé ó lè ṣe àlàyé bẹ́tà fún wa kámọ́ mi lẹ́mi pé kí ni abẹ́sáré sọ sínú inú kí ni inú kúfúrú pé ó ti di káfíìrù ni torí pé kí ni kò gbá tí ó jẹ́ òdodo ń takò tí ó jẹ́ òdodo a ṣàlàyé fún àátún elómi tó lè ṣàlàyé fún ẹbí tí mo sọ mo ní àwọn àfáà mi gbà wípé ọ̀rọ̀ tẹ̀bẹ̀rẹ̀ ní alúdùgbè jáàmì biljani a máa ń kọ́ntidá yẹn pẹ̀lú kíní pẹ̀lú kí wíyá aláìmọ̀kan ni ẹni yìí so ní ṣókí ẹmọ́jìkáwà 80 láti máa bà dá àwọn èèyàn ká má fi fẹ́ ní ìjà tó ń bẹ láàrin àwọn àtèèyàn kan láti pè ní oníbídíà bákan náà má wà 80 láti ti máa ṣe tẹ̀fíru àwọn èèyàn kò jẹ́ bí àmì ìṣẹ́jọ́ wallahu a'lam náà position Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní pé wọ́n ṣe tafriq láàrin àti sọ́ṣùn pinya láàrin tẹ̀fíìrù mu'ayyan àti tẹ̀fíìrù kíni tẹ̀fíìrù al-mutlaq ẹni tó bá sọ báyìí fa huwa káfir kìfìrí ni ẹni tó bá sọ báyìí fa huwa káfir kìfìrí ni wọ́n wá gbé wá pé ìtẹ́ẹ̀sọ tí gbà ẹnu àìṣẹ́ wa bẹ̀rẹ̀ pípé ṣóyé àbí òye ṣómọ̀ ṣéfẹ́nú ni ṣé kíní kankan mọ́ra wọn so yàtọ̀ ń bẹ láàrin al-mu'ayyan àti kíní al-mutlaq yẹn lọ́pọ̀lọpọ̀ ní ò understand ṣe tí ní sí yẹn lọ́pọ̀lọpọ̀ ní understand ẹni bá fi ni ṣẹlẹ̀ ní ó ní ẹgbẹ́ lábẹ́ ní tó sọ ilé ṣe ìtòsọ yẹn ni ṣó mọ̀ ń para bí kó mọ̀ ṣó ló ṣorí kúnkún ní abẹ́ ó ṣe ìkọ́mọ́tì ìrìnjà lé lórí orin tí mo ń tẹ́mí àǹsọ́ ilẹ̀ pé àti kúfù yẹn lómi lè sọ inú oko ló gbé kò mọ́ gbogbo nǹkan tẹ́yìn mọ́ so ló fi jẹ́ pé ń gbà mí àwọn èèyàn bí Umar Abubakar wọ́n lè ṣe nǹkan kan kánàbí ó lè mọ́ wọn ẹwà rí lárúbá oko yóò ṣe sílé láti ní ànábí ò ní lè mọ́ sallallahu so a máa ń lo èrò nǹkan so ṣẹ́fì fẹ́ bùn àwọn tí a pè ní jàmíyà gẹ́gbọ́n ṣe máa ń sọ ní wọ́n bà pé àwọn al'ashaira ni wọ́n máa pè wọ́n ní aljàmíyàtú al'inaf àwọn jàmíyà abo àwọn mọ̀tẹ́sílà wọ́n máa pè wọ́n ní kí aljàmíyàtú dhukuru àwọn jàmíyà akọ ṣùgbọ́n kọ́wọ́n sọ yí pé this particular aṣàrí ni náà mọ̀ta àkírú lo ipé káfíìmù ni ibùn tẹ́míà wọ́n bí lè pé orígbà tí wọ́n bá tó ṣe kọmọ́tí ló já lórí ẹni ẹ̀ sọ́dọ̀ jẹ́ pé mo tíra àwọn àtìsọ ìníyà ìbátan ṣe nìkọ́ṣ pẹ̀lú àwọn èèyàn kan nínú wọn tí wọ́n so ìbátan rí pé àwọn ṣe ìkọmọ́tí ló já lé wọn lórí ni wọ́n ya kò fa ìyá mọ̀tẹ̀dín ní yá bẹ̀rẹ̀ àdìkan àwọn àfúrọ́dù kan ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ yá ìyàmọ́ta dín nàbànádìkà ṣùgbọ́n wọn náà ni wọ́n ṣe dìbẹ́tì pẹ̀lú àwọn èèyàn kan tọ́sọ pé law kuntu makanakum la kafartu ìtẹ́ẹ̀sọ ìtẹ́yìn bá sọ kèfèrí ni máa jẹ́ walakinnakum indi la takfurun ṣùgbọ́n yà kí ṣe kèfèrí lọ́dọ̀ ni wa kana hadha khitaban li shuyukhihim wa qudatihim wáwáwáwá ọ̀rọ̀ tó rẹ̀ sọ ikú tẹ́lẹ̀ àwọn tó ń báṣe nìkan ṣùgbẹ́ àwọn àfáà wọn àwọn adájọ́ wọn ni ṣùgbọ́n gbà torí kó ń ṣe ìkọmọ́tò ìhú jàlé ó kà fara àwọn kanú wọn ni ṣẹ́gùn tẹ́lẹ̀ àmọ́ ń ṣe tẹ̀fríkù láàrin kíni àwọn táǹpẹ̀ ní jàmíyà náà ẹni tán ṣe ìkọmọ́tò ìhú jàlé lórí yàtọ̀ tẹni tí wọ́n ṣe ìkọmọ́tò fún alimam ahmad lè léyìí موقف الإمام أحمد أوناني إليه والله أعلم náà ẹni tí orí adìẹ tó fẹ́ kú abẹ́ran tó fẹ́ kú ní pé á ẹran yóò kú báyẹ̀ sáà lè mọ́bẹ̀ kátàrí bú torí kí wọ́n bá kú yìí náà abala ṣe kò sí nǹkan tó burú bẹ́ ó ti ní sin ẹran yẹn ó di ẹran tí ó kúkú jí fánìyàn ṣùgbọ́n bó láṣẹ fẹ́ kọ̀nvínsì àwọn tí wọ́n ní ipé ó fẹ́ kú láti tọ̀bẹ̀ bọ́ ọlọ́rún ìjù mí nìyẹn so bóyá tí a bá lè pe àwọn èèyàn tán wà ní sọ̀rọ̀ndíyàn kan wítínẹ́sì kìíní láti lè fi ṣàlàyé fún ẹni tó ní ọláwàálàmù the náà ni bàbá padà pátán ààrẹ ni tí ó ní so bó ní sáà lè mọ́ gbé lọ <laughs> ìyẹn máa bá lágbára bí ẹ̀ so kápẹ́ àwọn èèyàn witness pípa rẹ̀ àwárẹ̀ pátán àwá lè mọ́ lọ́n tiwa káwọn tí wọ́n bẹ níbẹ̀ ẹ̀rìn kama orojọ́ fún ẹni tó ní náà mọ́ ní ṣàárẹ́ rí tó sọ pé bídíà kan asana bídíà kan sayyi'a anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa ní pé wa kullu bid'atin dalalah gbogbo bídíà ànúni gbogbo bídíà ànúni sọ́nbàtà nípa sí gbogbo bídíà ànúni tí ẹ̀kọ́ wá sọ pé yujad min jẹ́ sẹ́yìn so ó ń takò ọ̀rọ̀ anẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam indirect so kò sí bídíà hasana gbogbo bídíà ni ànú ni náà àwọn àfáà tó ń tráì láti pé bídíà hasana wà so ẹlòmí wọn a máa umar ni'matil bídíà tó áàfi bídíà dáadáa ilé yìí bọ́tà àwọn àfáà sọ pé tí wọ́n rú pé bídíà yẹn kò ń ṣe bídíà torí níjàmá ìrun tàràwí níjàmá anẹ́bìsọ̀ aláàfẹ́ ń ṣe kó tó járe láyé ó kà stọ́pù ẹ̀ torí pé kí ni ó ní lámìyàn náà ni an akhruja ilaykum illa ní khashitu an tufrada alaykum kò sí tí ó jẹ jáde wá bá yín ẹ̀rù ń bà mí ká má sọ

àti ìzìnká yẹn tó ń bẹ́ńlẹ̀ náà tẹ́lẹ̀ ni but ó kàn jẹ́ nǹkan tó sízi fúngbà díẹ̀ kó tó di pé kí ni kó tó di pé ó padà ní so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam <coughs> Nam? Nam? ni question Gogo? gangan kí ni question yẹn gan ọmọ yẹn ṣaláìsí náà wá ló ṣẹlẹ̀ lẹ́gbàá yẹn. pé ipe talópa ibi ìparí mi ìgbọ́ ipé kìníkan ló pa ọmọ yẹn Bàbá mọ̀ tó yàtọ̀ ok ó wá kú. ìyàgbẹ́ kan wá sọ yí pé ìṣù yẹ ìṣù tí wọ́n ní láti yanjú láàrin ara wọn ni ó tí ní sí ọmọ kú ìyá rẹ̀ ń béèrè pé ta ló pa á tàbí ṣe bàbá rẹ̀ ló pa ní àbíyàwó kejì tí ọmọ yẹn gbọ́dọ̀ wọn so kókó ní kọ́mọ ti jáde láyé rí ṣe wọn tọ́jú ẹ̀ dára ló mú kú ni so iṣu ni ẹ̀ so yẹn lọ́nà láti yanjú láàrin ara wọn ni so láwàá ti pé ti ṣe ìwà bọ́ sí ìgbàgbọ́ bẹ́ẹ̀ máa ń náà mẹ́ni tí kò kí ń báwọn èèyàn kí ìṣá ìdíjẹ̀ máa ó máa ń dá kí late hour bí aago méjìlá òru kankan mọ́ra wọn ṣe lè yí nǹkan tí ó dáa ni kákìrún ní jàmá òun nǹkan tí in fact ọ̀ràn yẹn ni láti kírun ní jàmá àfi tí a bá ní excuse tó wá jẹ ní tí ó jẹ́ kí a kírun ní jàmá so ẹni tí ó sábà tó ń ṣerú nǹkan rẹ̀ ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú pé kò kírù ní jọmọ so kájílé ìrun ìṣáì dé ìdájí òru àbí ìdáka ìdámẹ́ta òru ilé nǹkan tó dáa ní ṣùgbọ́n tá a bá rí kí ní jọmọ tọ́bà wá rí wa ní mọ́ṣáláṣí so eléyìí tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn wallahu a'lam náà náà ní pé wọ́n ìbéèrè ní pé Imam Nawawi kò ṣáà ṣe alùsùn náà pé kílé tí àwọn onísúnnà ń kàfíra rẹ̀ ìtọ́fọ́nì ni wípé àwọn àṣáyẹ́rà wọ́n gbà pàwọn gẹ́gẹ́ ní ààlùsùnnà àwọn mọ̀tùrìdíyà wọ́n gbà pé kí àwọn ní ààlùsùnnà àwa wọ́n kàwà kú ni ọmọ ń so in tí ọmọ tábà ń pè wá nìyẹn so wọ́n gbà wípé àwọn kì í ṣe àdùsùnà àwọn ni àdùsùnà àwọn tábà pé ọlọ́wọ́ bò sí lókè àwọn tábà pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọn à ní rí tó bá rí john gbendi alkiyama àbáwọn kan sọ wípé

àwọn tẹ́jẹ́ àwọn àṣáyíra fúnra wọn ilé ìlara wọn kata fi kà ní Abu Hamid Ghazali nínú tíra rẹ̀ ní iljamul awam an ilmi kalam ó sọ ó ní pòsíṣà àwọn ìtàwọn dólórí ní kò ń ṣe nǹkan tàà lè máa sọ wájú àwọn lé pípù kò lè yé wọn bẹ́ẹ̀ ni al bin Abdussalam nínú kọ̀ọ́yìl àkámù rẹ̀ ó náà fi nílẹ̀ pé kíní yìí kò ń ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lé pípù lè gbọ́yé tó ẹ̀lú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà náà ní ànábí ó expose wọn sáwọn nǹkan wọ̀nyí torí wípé tàwáfẹ́ lò báyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà náà la máa kàfárá ni torí pé wọn gbọ́ nǹkan táwọn sọ yìí wọn lè gbọ́ nǹkan yíyé ni àwọn ọmọ fúnra wọn múra wọn ni àwọn ọmọ fúnra wọ́n múra so wọ́n ṣe hálù sunnah àwọn ẹ̀sọ̀ pé alùsúnnà ní general meaning pé wọ́n kìí ṣe ṣíà ìyẹn lè máa nẹ terminology mi kò ń ṣe terminology àwọn àfá súnnà ṣáájú tí mọ̀ máa ọdún bá ń kọ òsúlù súnnà ṣe àwọn àṣáírà àti ẹni tí ó kìí ṣe ṣíà ló sọ ni àbí lálàkà ìkọ rẹ̀ ní ṣe ìrọ̀ ṣíà ẹ̀rẹ̀ tí ó kìí ṣe ṣíà ni wọ́n sọ wọ́n láìkàlá fàáríkì gbogbo àwọn àfáà súnnà ṣáájú tọ́kọ̀rọ̀ ń pa súnnà dídí á ní gbogbo àwọn kẹtẹ́ntìrìtì ni ọ̀rọ̀ kí alàsmáwà ti fọ́ àti gbogbo àwọn nǹkan yí ọ̀rọ̀ kádàrọ̀ ọ̀rọ̀ ìmánì ìtàwọn fi sọ̀rọ̀ ń pa spread irú nǹkan báyìí láwùjọ gbàtà fẹ́ ṣe àwọn èèyàn so terminology àwọn lay people òun ni kí ni alùsúnnà ṣíà àwọn musulmi kí sí méjì àti kí ṣíà so ẹni tí o bá ti kí ń bú sàábé alùsúnnà ni terminology kí ni lay people lay people àwọn àfáà súnnà tí wọ́n ń pèyàn lóní súnnà ní wọ́n sọ̀rọ̀ pa ìrìjá wọ́n sọ̀rọ̀ pa ọ̀rọ̀ tàṣẹ́ yíò wọ́n sọ̀rọ̀ ń pa kíni ọ̀rọ̀ jàmíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ̀rọ̀ ń pàkọ̀dàríyà gbogbo ilé ìní tí wọ́n pẹ̀pẹ̀ léṣù bí ahàlùsùnà wọ́n ṣe ahàlùsùnà bẹ́ẹ̀ ni wọ́n ṣe pé wọ́n bú àwọn sàábé so táwọn rọ̀wáfíìlú bá ń bá wọn sàábé ṣe àwọn kọ̀dàríyà náà ń bá wọn sàábé ni ṣe àwọn múríṣẹ́ ń bá terminology pé ẹkùn wọn sí méjì àálù súnnà ṣíyà ẹmú kẹrùn jẹ́gẹ́gẹ́ kẹsọ́ dánù terminology àwọn lay people lay people àwọn ya láta iye lépo ni wọ́n ni terminology yẹn ṣókíyé so àwọn àfáà tó ti lọ àwọn imamu ahmad imamu malik abu ani imam shafi sufyan sauri sufyan bin uyayna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn àgbààgbà àfà ìtàdúlé lórí tàbátí sọ̀rọ̀ pa ààlù súnná tọ́sọ̀rọ̀ pa ààlù bìdáyì ó tẹ́ ní tí wọ́n sọ kún sọ̀rọ̀ ṣíà àti kíni ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe ṣíà kanáà sọ ṣekùdẹ́mì ẹ̀ṣẹ́ jẹ́ ni so kí ló dé tàà wá ń lo tíra àwọn tán bá jẹ́ àṣà ayọ́ra kẹ́yìn àbí nítí o fẹ́ sọ nǹkankan nítí wà ní ẹ̀mẹ́ká tó ń ṣiṣẹ́ fún ní punch ó sọ báyìí báyìí ó ṣe kóòtù ẹ̀mẹ́ká wà ní ṣàzáhùn sọ báyìí kìní kan sọ báyìí ó ṣe kóòtù ẹni tó jẹ́ kéfèrí sọ tó bá lè kóòtù ẹni tó jẹ́ kéfèrí wáyìí tó lè kóòtù ẹni tó jẹ́ mùsùlùmí àbí wáyìí tó lè kàtírẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tó bá rí wípé kí ni ọ̀rọ̀ rẹ̀ wúlò ń bí kan wáyé tó lè kó ti ẹni wáyé tó lè ká síra rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn kìí ṣe fún every tom dick and harry ẹni tí ó lóun fẹ́ ká síra ẹni tó jó ní bídíà ajẹ́pẹ́ni tó mọ súnnà dáadáa tó láti ní kọ́ọ̀tì ní ẹlòmí látara pé ohun kàtírò ní bídíà olóò náà fi dò ní bídíà ṣe tí é tó ló bí ó pẹ́ta bá wo àwọn àfáà súnnà ṣáájú ẹlòmí a lè rí pé ó gba rìwáyà lọ́dọ̀ oní bídíà kí ni rízìn tó fi gba rìwáyà yẹn ó tẹ́ ìsìn wára tàwọn náà wá bá ń pèpè lọ sí bídíà rẹ̀ ṣùgbọ́n tí o bá pẹ̀pẹ̀ lọ sí fídíà rẹ̀ ní ẹlẹ́gbàrí wáyà rẹ̀ in tí ọgọ̀rọ̀ àwọn muhaddithun tí wọ́n bẹ lórí ẹni gẹ́gẹ́ bí al-Khatib al-Baghdadi ó ṣe fún ilẹ̀ nínú tí ààrẹ al-Kifaya mùrùkúyé bákaná ṣe rú sẹ́bùn tẹ̀mí rahimahullahu ta'ala wọ́n fi nílẹ̀ pé ń ṣùgbọ́n tí ó bá pẹ̀kù lọ sí bídí ààrẹ ní tó ṣe fọ́dọ̀ rẹ̀ nìkan ẹ wà níwọ̀n àgbà nítorí kárí ìsànẹ́sọ̀ lásán kó mọ́ bá ṣe kí kó mọ́ bá ráre sọ̀wọ́n àgbà sọ̀rọ̀ pé ṣe àlèkátírò ní bídí àbá àlèkátírò bídí àlèká fáwọn tani fáwọn láàrin kàndá àti rẹ̀sì àlèká fún generality àwọn onísúnnà torí pé in tó fẹ́ ká ń bẹ̀ yẹn ṣéyé sí òórí tó dá jù lọ lọ́dọ̀ àwọn onísúnnà ni ṣòtíyé tó bá ṣe pé wọ́n dẹ̀ mú tíra àwọn alápẹjú ẹni kí tán ń ṣàlàyé ẹ̀ fún wa arónísúnà tó ń ṣàlàyé fún wa tó dẹ̀ ń pọ́ìntì ibi tó jẹ́ errors níbẹ̀ so ìyẹn ni ó ṣe kéré ó tún wà òkè ṣùgbọ́n kí sí kí n kàn gbẹ́tẹ̀rà kí sí mo yá ah, ìyáwó dín mo fẹ́ máa kà nísìn àbí ìyáwó lómi dín ní Ghazali mo fẹ́ máa kà ó pàǹtí sórí tí ó ah, ni wọ́n tó ṣe pe, àsìkò ń ṣe ipé ẹ̀dá báyẹn náà kan ni wọ́n ó ti láàrín kẹrẹ ọmọ òpé àtúnṣe ndị mò ń ká ìṣe mú lálànà àbí mo so kò jẹ́ bí o ṣe jẹ́ mi ẹ má confuse wa ọkàtíra náà òkàtíra ilé òkàtíra ilé yìí o justify àwọn oníbíbíà tí a ẹjọ́ àwọn tí ó gbópọn ẹtíntì ní òjò sùfà èyí lẹ́lórú àwọn náwáwí àǹkó àwọn àfáà ní ọ̀tráì láti mú one way or the other láti defend àwọn nǹkan wọn mímí so ṣùgbọ́n ká má ga gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn àwọn nǹkan yìí tó clear yìí lọ́dọ̀ àwọn àfáà sunna so Allahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa